ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وصحبه ومن كان على أثره اختفى إلى يوم القيامة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا وقف الله سبحانه وتعالى الحمد لله Alhamdulillah Ọba tí ó lórí ètò wa yìí ètò agbóhùnmá àbí ọlọ́run nínú àánú rẹ̀ fún àwọn onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n ná nínú tọ́lọ́run ṣe fún wọn láì dágbà kan sí kódà kọ̀dá ètò kan sí ọba tí ó gbé wọn kalẹ̀ fúnṣẹ́ Islam àbí ọlọ́run nínú àánú ẹ̀ àpadà sí aburú mẹ́jọ tó sí yín o. amina. àti gbogbo àwọn àlùfáà wa èyí tí a ti ń bá wọn pàdé lórí ètò yìí tá sì ń gbádùn àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ohun tí ó mú sẹ̀mí ayé wa dáa tí wọ́n yàn nàná rẹ̀ fún wa ọlọ́run kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san dáadáa àmín kó ní ẹ̀sìn fún wa gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti ṣèyí kù tí wọ́n ti bọ́ sí alkiyama ọlọ́run ààyè tí wọ́n bọ́ sí ọlọ́run àbíọ́ sílẹ̀ ààyè sinmi fún ọlọ́run sí ní ààyè tí wọ́n ti kan ìdààmú. àmín. ọlá àti tóbi ìrí ọlọ́run. àmín. oríṣiríṣi àwọn ìbéèrè òun ni ó ti dé sí ọwọ́ wa hmm. èyí tí ó wù wá nínú ètò yìí láti die díẹ̀díẹ̀ mbẹ́. èyí tọ́lọ́run subhanahu wa ta'ala tí ó bá yọ̀ǹda fún wa láti sọ àbí ọlọ́nu àánú ẹ̀ kọlọ́run ọba kí ó fi àlùbáríkà sí àmín àmọ́ sọ níbàámu tí àwọn àlùfẹ́ẹ̀sìn eléyìí tí wọ́n fi ìmọ̀ wọn ṣe ayé láǹfààní èyí tí wọ́n fi júwe tọ́lọ́run fẹ́ àti tọ́lọ́run ọ̀fẹ́ tí wọ́n fi júwe ẹ̀ fáyé àwọn ọ̀rọ̀ wọn òun la fi ṣe ìdájọ́ táwọn náà mú látinú alukur'an àti àdísì anaduwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ìbẹ̀rẹ̀ tí ó ti wà níwájú wa ọ̀kan bẹ tọ́já sí pé ó ní ṣe pẹ̀lú ní oṣù ta wà yìí eléyìí tí ọ̀rọ̀ rẹ̀ sì ń jà láwọn ààyè lọ́wọ́lọ́wọ́ báyìí ti bá ń kó lè mọ ìhà tí ẹ̀sìn kọ sírú nǹkan wọ̀nyí hmm. àpapọ̀ jùlọ àwọn ọmọ ìyá tí ń wà láàyè náà ni wọ́n fi sọwọ́ sí wa pé ká máa ṣàlàyé ẹ̀ fún àwọn ènìyàn ní títorí ìgbà tí ọ̀rọ̀ yìí bá ń dọ́dọ̀ wọn kí wọ́n lè mọ kí nìdájọ́ ẹ̀sìn sọ lórí ẹ̀ àtìrí gbọ́ wípé wọ́n tún ń gbọ́ nínú ìdájọ́ lọ́dọ̀ àwọn èèyàn kan a lè pé wọ́n gbé ara wọn sórí àga láti máa sọ̀rọ̀ dájọ́ ẹ̀sìn eléyìí tá a sọ yìí ọ̀rọ̀ wa lọ́rùn ní tìtorí wípé ẹni tó ní ọ̀rọ̀ yìí hmm. ọlọ́run ti kádàrá wípé kẹ́niyẹn kí a jọ pera tí a dẹ̀ láǹfààní àtijọ́ sọ̀rọ̀ tí a bí án léèrè ń tọ́ jẹ́rìí ní tìtorí pé tòlábọ̀ hákìláwà ìyẹn ni akẹ́kọ̀ọ́ àwájá akẹ́kọ̀ọ́ tí wọ́n òdodo kiri gbogbo bí a bá ti rí láì fi tẹni tó sọ ṣe láì fi tìjọ tó wá ṣe láì fi ṣe sí tó ń ṣe ṣe t'ọba ti jódodo àṣetán láti dìímú ọlọ́run ọba kó máa ṣe lílo rẹ̀ kó máa ṣe ní rírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa nínú nǹkan tí wọ́n ní ẹni yìí ọ ń sọ nídàjọ́ fáwọn ènìyàn òun náà ni wípé obìnrin tí bá ń ṣe háìdọ̀ lọ wọ́n lọ sọ wípé ó lè gbàwẹ̀ hmm. gbólóhùn yìí mo mọ̀ pé bẹ́yìn ara lé ṣe ń bọ̀ ẹ̀ mọ̀ ké mọ̀ pé èwo la tún gbọ́ yìí hmm. mọ̀nà ànábì ní ẹni tẹ́mi ẹ̀bá gúnnú yí wọ́n sàyẹ́rọ ìtìláfàn kẹsìrà onírànà ìyapa ẹnu tó pọ̀ olójú yóò rí ó tún àpójú wa ò tí ì rí kankan etí wa ò tí ì gbọ́n kankan mẹ́mí èèyàn bá tó gùn jù báyìí lọ sí yọ gbọ́n mí sáàmà wò wípé àá sẹ́lẹ̀ yìí sì yẹ kó jáde nínú ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́nìkan sọ fún wa wípé béèyàn bá ń ṣe háìdọ̀ ó lè gbààwẹ̀ ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tí ò rújú tí àwọn bàbá wa tí wọ́n ti ṣàlàyé rẹ̀ látìgbà tó ti pẹ́ fáwọn èèyàn táwọn tọ́jọ́ ma wọn náà sì tún gbé ìdájọ́ lérí tí àwọn bàbá yìí dá nítìtorí pé ń tọ́ lẹ́rìí ni nínú alukur'an tó sì lẹ́rìí nínú hadithi anabiwa muhammad sallallahu alayhi wasallam. sallam kò ń sọ ọ̀rọ̀ yìí nìkan òun lẹ́ni yìí ń sọ ṣùgbọ́n yìí la kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ bá láti fi ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn ọmọ ìyá ṣe béèrè lọ́wọ́ wa àwọn táwọn ń sọ̀rọ̀ yìí a sọ fún wa wípé èyí táwa ń sọ yìí ni ó fi ayé gba ẹnikẹ́ni tó ní nǹkan sọ lórí ọ̀rọ̀ tá sọ bóyá wípé ìwọ náà ní ìtọ́ ọ̀fẹ́ tún wí lórí ẹ̀ pé èyí tẹ́ sọ yìí èyí táwa mọ̀ ayé gbà wá wa ẹ̀rí nínú ẹ̀rí nínú hadith kìí sọ̀rọ̀ ìmọ̀ wá nǹkan tá a fẹ́ jẹ́ àti tá a fẹ́ jẹ ká sì torí ẹ̀ sọ ohun tí kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bí ti ìwulẹ̀ kọ́ ma tá a bá ń sọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn nínú ṣẹ̀rí àwa yìí ohun tí ẹnikẹ́ni lè máa wò wípé bóyá wọ́n pè mí lórúkọ kan èmi náà ti láǹfààní kí n máa sọ̀dájọ́ ẹ̀sìn láì símọ̀ èèyàn sọnù yóò tún sọ àwọn èèyàn bẹ́yẹn bá sì fi lè sọnù àdánwò ni bọ́ọ̀bá tó wá sọ́yẹn nù ọ̀ràn méjèèjì ni ó ṣẹlẹ̀ ṣùgbélé yìí lè jìnnà pàápàá lásìkò tá a wà yìí èyí tí a lè pé àtúbọ̀tán yìí la wà rọ̀sùlù dẹ̀ ti jó yí wa tó bá ti dì kẹ́yìn ayé báyìí pé ọlọ́wọ́ ọba kò ní ká ìmọ̀lẹ̀ hmm. kò ní ká lórílẹ̀ ayé bí ìgbà ẹ̀mí ọlọ́run ò ní ká bẹ́ẹ̀ walakin yukhbad bi qabdil ma fi máa káyìí mọ̀ fún òun lẹ́ni pé àwọn onímọ̀ lọ́lọ́run ó mú kúrò lórílẹ̀ ayé àwọn tí yé ọlọ́run ó máa lórílẹ̀ ayé hatta idha lam alimun ayé ọba débi wípé kò ní sí onímọ̀ kan lórílẹ̀ ayé mọ́tọ́ bá yá ara wọn àfá àtọ́lọ́hún yọ̀ǹda àmọ̀ fún tí àwọn bí wọ́n léèrè tí wọ́n lè yànnàna bó ṣe rí fún wa atukú oríire bẹ́ẹ̀ni èèyàn bá túnkù sí jù báyìí lọ púpọ̀ ayé ọba débi wípé wọ́n ma yapa lórí ìkàtà báwọn èèyàn máa fẹ́ mà nípa ẹ̀sìn kò ní rí tí ó ṣàlàyé ntọ́lọ́hún fẹ́ àti ntọ́lọ́hún sọ Tẹ́lẹ̀ ìbá rí bẹ́ẹ̀. Kàbí irun àlèmú mọ̀tá ti kún. Wà á kí báwo mi níhù já ìlú mọ̀tá náà sí kún. máa fìtínà tún. Ó máa fìtínà náà bí ìmà tún. Lè máa bí ìmà fìdí ní ìyàtà máa sákò. Àdánwò láyé nìyẹn aburú tó ga ni fasadun kabirun méjì lẹ́yìn àwọn èèyàn pín sí bí ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn ẹlòmíì ọmọ bébì nǹkan ìṣerí rèé ṣùgbọ́n bóyá nítorí tó fẹ́ jẹ tàbí tó fẹ́ jẹ yóò máa fagbọ́ ọlọ́run yá fasadun kabirun alimun mọ́tàsíkun yóò máa gbé kalẹ̀ fáwọn èèyàn èyí tó burú jù yìí lọ òun náà ni jahilun. wà á kí báwo mi ní o jahilun mutanasikun. tó náà sọ̀rọ̀ ẹ̀ délẹ̀. wà á kí báwo mi ní o jahilun mutanasikun. tó sọ̀rọ̀ ẹ̀ di mufti láwùjọ. Uma fitina tún. Àti kíní wọn. Filalami náà àbí Torí wọ́n máa kọ́ àwọn èèyàn sọnù àdánwò ni wọ́n jẹ́. lè máa fi máa fi dí ní ìyàtà máa sákùn. ẹni tó ti lè tara wọn kàdánwò lẹni tó bá jẹ́ pé gbé ojúpọ̀nà ìmẹ̀sìn ẹ̀gbọ̀dọ̀ wọn. ṣùgbọ́n tọ́lọ́run bá ti sàánú èèyàn tọ́lọ́run ti fi àwọn àlùfáà òun ní mímọ̀ tí wọ́n páyọ̀ ọlọ́run tí wọ́n sì fẹ́ júwe ọ̀nà àmọ̀ fáwọn èèyàn kẹ́yàn èèyàn ní sísòro orú àwọn èèyàn wọ̀nyí ọkàn èèyàn balẹ̀ lórí tí ọlọ́run àtòjíṣẹ́ tó wí. Allah bàbá ń sọ̀rọ̀ ìmọ̀dájú ẹ̀sìn ọlọ́run ti kìwá nílọ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá fẹ́ máa sọ̀rọ̀ kọ́mọ̀ jọ̀rọ̀ ẹ̀sìn gan. wàlá tákìfù máa ilmu. ọlọ́run ní gbogbo ohun tó ọ̀bá ní máa ń pẹ́ mọ́ máa gbára lé mọ́ máa lórí mọ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀. iná sámà. kódà kí wọ́n bí ọ nígbà ọba tí ma ọ̀sọ̀ wípé gbóló wípọ́ lọ́wọ́ àtòjíṣẹ́ lọ́mà tó sọ ti ni mufti àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa kẹwọn ní ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n rè wá wípé kéèsè ohun tí bá bí dáhùn mọ̀ kọ́ lẹ̀lẹ̀ ẹ̀dìrí fàkàdàkàtà sọ ọlọ́mọ́sàlá ìsànú wa àmín ọlọ́run ní wàlá tẹ́kùfù máa láìsà lágàbí ilmù ọlọ́run ní gbogbo tó mímọ̀ nípa ẹ̀ mọ́ máa dúó lé lórí mọ́ sọ nípa ẹ̀ inna sámúà wal basara wal fuada etí ti ń gbọ́ràn gan hmm. wàlbátọ́rọ̀ ojú ti ń rí nǹkan wálfù àdá ọkàn tá a fi ń ro nǹkan tá a fi pè nǹkan jáde ulá ìkàkà mo sọ mo lè sọ lọ́sàmọ́ sọ gbogbo ẹ̀ àti ati àti tí ọ̀dá ọmọ wí gbogbo ẹ̀ pé wọ́n sáàmà pọ̀ ọmọ ọ̀rọ̀ sọ ọlọ́run gbogbo tó wí pátá kánà rẹ̀ nípa rẹ̀ ذلك كان عنه مسؤولا fatwa alfatwa kìí ṣe tí èèyàn tẹ̀jára àti tí èèyàn mọ́yí láyẹ̀yà àkókò nàkí lé lórí àjẹ́rà òkun alàlìfẹ́tìyà àjẹ́rà òkun alànáà Allahu Akbar gbogbo ẹni tó bá lóhun naki àkókò nàkí pé ẹyá bó ṣe rí rèé kéèyàn wá ọrọ kó sì dájọ́ ọ̀rọ̀ obìnrin tí ń ṣe é gan léèrè pé ẹni tí ń ṣe ìdọ̀lọ́ tó lè yóò pé kò lè kò lè gbààwẹ̀ dèndé ẹni tí ó fi rẹ̀ hàn pọ̀ òun kéwú bó ti ẹ̀jẹ̀ wípé ńgbà tí sọ̀rọ̀ lọ a wípé ohun tí ó ń bẹ lọ́dọ̀ ẹni ta lọ́rọ̀ ìmà tí ń bẹ lọ́dọ̀ ẹni yìí kò tó téèyàn lọ yọ àdá tì lọ́rùn bí kò sí pé èmi sì pé ẹni yìí ṣàkíyèsí wípé ó lóore kọ́ dákẹ́ nípa ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kó gbìyànjú àti lọ kẹ́kọ̀ọ́ ọba gbé ọ sáàyè mufti nígbà ọba lọ máa ẹ̀sìn àwọn ti lè ṣiṣẹ́ pọ̀ kése máa ẹ̀sìn láì ibi ó ti lè ó kọ́ ọmọ sí kídìmọ̀ àwọn àwọn tí wọ́n ń júwe ìyẹ̀sójú ọ̀nà àtọ̀lọ́ ládàkan náà lẹ́jọ̀ gbàǹwájú ọlọ́run kò dìgbà tọ́ ọba tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn láì délé mà ọ̀sọ́ oríṣiríṣi ọ̀nà olè yẹn lè fi kú ọlọ́run nífà tọ́ba ti jẹ́ ntọ́lọ́ tó dùn mọ́ lọ́nu. ìdákùntà làtàdírí fatilka mùsùlùmí ìbátan وإن كنت تدري فالمصيبة أعظم a sọ̀rọ̀ ẹ̀sìn ronú wa ẹ lọ wo ibi títí ń sọ̀rọ̀ pé wọ́n bọ̀ wá bìrì ànábì léèrè kò sọ fún ànábì pé máa dáhùn hmm. tẹ̀lé ọlọ́run ní kulillahu yuftikum ọkọ̀ àyè lọ́wà níbò míì nípò wọ́n bí ọlẹ́rẹ̀ nípa ọ̀rọ̀ ìṣe àládà obìnrin hmm. wọ́n bọ̀ wá bí ọlẹ́rẹ̀ nípa ẹni tó kú tí ò bímọ tí ò ní ìyáláyé tí ò ní bàbá wọ́n bọ̀ wá bí ọlẹ́rẹ̀ nípa àlétẹ́tù wọ́n bọ̀ wá bí ọlẹ́rẹ̀ nípa ọ̀rọ̀ àwọn obìnrin bí wọ́n bọ́ ọ̀pọ̀ ayé ọlọ́run ni ó ṣe àlàyé ọ̀rọ̀ fún yín nípa àtẹ ìbéèrè ìyẹn ló mú kẹ́nu àwọn aṣọ́jú wẹ́tùnú àtìyà òun ló fi sọ wípé ó ní kálọ̀ wo ọlọ́run ọlọ́run ní kulilẹ̀ yuftikum ó ní ayé yubayyinu lakum hukma ẹni tí ó máa ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn fún ọlọ́run ni kọ́mọ̀ fi dájú ẹ̀sìn ẹ mo rò pó lè rí báyìí mo rò pó yẹ kó rí báyìí kí sọ̀rọ̀ ẹ̀sìn tiwa ọlọ́run ní dájú ọ̀rọ̀ ẹ̀sìn fún fún wa lójúpọ̀nà yìí bí èèyàn bá wá jẹ́ mufti ìtú náà mara rẹ̀ ni wípé alimokbir bí okimila ìtààlà mufti ìsẹni tí ó máa sọ ìtọ́kànrò tí ó máa fún yín ní rò bí okimila ìtààlà kùlìláhù yòfòtíkùn fìrkàlàlà. mufti ọ iṣẹ́ tí mufti á ni wípé ìdájọ́ ọlọ́run tọ́lọ̀ subhanahu wa ta'ala tó bá dá mufti ní ọwà á máa fún yín nírú ẹ̀ kò ní dá nǹkan mú wá lọ́dọ̀ ara rẹ̀ kí tó wá tó gbìyànjú ló lè jẹ́ mufti tí ó máa fún ni níròyìn ó yé mi nígbà yẹn lèèyàn tó gbọ́dọ̀ yánú láti máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ dájú ẹ̀sìn láwùjọ wa tá a wà yìí èyí sọ́dọ̀ ráyàn fẹ́nikẹ́ni ká mọ̀ pé pè ní fọ́tíwá alọ́lọ́ àbí a mọ̀ pé ní èèyàn ń sọ̀rọ̀ lé ọlọ́run lórí lẹ́yìn ni ma. tọrọ lọ́run ló ní ìdájọ́ ẹ̀sìn ọ̀pọ̀ bá ti wá ń da tí ò sí dèdè ń tọ́lọ́run wí ọ̀hún dàdà pààrọ̀ lé ọlọ́run lórí lẹ́yìn jẹ́ lórí ìmàlẹ́yà ẹ ń bá dàdà pààrọ̀ lórí gangan ìtànàbí ọsọ ìtọ́ ọmọ nípa ẹ̀sìn ẹ̀ tó ọba ti wí ànábì ní sọ́wọ́ díjọ́ ma mọ́wùlẹ̀ wága rẹ̀ kiri síbì kan inú náà ni ọmọ wa sí tẹ́lẹ̀ ìbárí bẹ́ẹ̀ ní sàní ànábì wà má bá rọ́bẹ̀lá ìzà ọlọ́run gangan tó dá wa tọ́ra ànábì iṣẹ́ kéèyàn wá máa sọ tọ́lọ́wọ̀ sọ bó lọ̀rọ̀ rúfẹ́ ẹni bẹ́ẹ̀ bó ni yóò ṣe rí wọ́n béèrè lọ́dọ̀ ẹni tá a bá pè ní kó tó máa ṣèdájọ́ ẹ̀sìn ọ̀rọ̀ yẹn ní fún an yakuna àrífàn bil hukm mọ́jẹ̀mọ́ ni ìdájọ́ tí wọ́n fẹ́ bí ọ léèrè tó fẹ́ dá ọgbọ́dọ̀ mọ́ dáadáa yaqinan lámàdájú ó lè jámàdájú ó dẹ̀ lè jẹ́ zọ́nà rajihan ó lè má jámàdájú kọjá zọ́nù níbàámu bó o ṣèrò tó o sì rí èrò tí ó tẹ̀wọ̀n òun náà ní ìtò gbélé tí ọba ti rí kankan nu méjèèjì tí mo rí ẹni tí wọ́n bá pè ń tí tọrọ ẹ̀sìn yé wajaba alẹ́ ìtawọ́kù bí wọ́n bá bí léèrè kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọ́dọ̀ kọ̀ra dúró ìtẹ́ ìbéèrè yìí ni tí mọ́ ńlọ bá wọn àfáà màá lọ bí wọ́n léèrè ìdájọ́ tí wọ́n bá dá fún mi ń wà sọ fún yín ẹ̀kejì ẹni tá a pè ní mufti tó lẹ́tọ̀ọ́ kó dájú ẹsẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nìkan yẹ tasọ́wọ́rọ̀ sọ́àl tasọ́wọ́rọ̀ jẹ́jìdá yóò lè ṣàgbéyẹ̀wò béèrè tí wọ́n bí dáadáa torí pé alḥukumu alashe farahun antasawuri ìdájọ́ lórí nǹkankan ẹ̀yà lọ́jẹ́ nínú àgbéyẹ̀wò ẹ̀ béèyàn ọba lágbéyẹ̀wò nǹkan ò lè mọ̀ dájọ́ ẹ̀ alḥukumu alashe farahun antasawuri téèyàn ọba ní tàṣọ́wùrù tó dá béèyàn ọba nímọ̀ kò tí ó fi wo nǹkan ẹni tí ó tàṣọ́wùrà nǹkan òun lẹni tó nírinṣẹ́ tàbí wò nígbà tó wà ní kí ló ń dájọ́ ẹ̀sẹ̀ sí. eléyìí ni ó mú rọrùn láti lè ṣèdájọ́ yìí bó ṣe tó àti bó yẹ. tàbá wá sọ̀rọ̀ lórí tí táwọn sọ̀rọ̀ báyìí òun wọ́n sọ fún wa pé nìyí ọ sọ pé bóbìnrin bá ń ṣe àìdọ̀ lọ ó ló lè lọ máa gbààwẹ̀. lẹ́nu rẹ̀. nǹkan méjì olójà fẹ́ sọ̀rọ̀ yìí nítorí ẹni tó dájọ́ àti torí àwọn tí ó gbọ́ torí ẹ ti jẹ́ pé yóò àpógun lọ́gùn èèyàn òun ni wọ́n ń tẹ̀lé ni. wọ́n náà ń tẹ̀lé. tí wọ́n sì ń rò pé n ti ń wí bẹ́ẹ̀ lórí. ìgbà tá a dìjọ́ ń sọ̀rọ̀ mo ní láti béèrè lọ́dọ̀ ẹni yìí wípé wọ́n lè ń sọ nǹkan kan ó ní bẹ́ẹ̀ ó lóun sọ wípé tóbìnrin bá ń ṣe àìdọ̀lọ́ ó lè gbààwẹ̀ ọ̀dà àwẹ̀ ewu lẹ́ ń sọ àwẹ̀ wa tá ń gbà ní ìsìláàmù yìí ni àbá àwẹ̀ mi torí kìíní kan bẹ tá ń pè ní nínú fẹ́kẹ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn nínú ìdájọ́ kẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó tó lè mahali niza a harara mahali niza ìtí àjọ táàfẹ́ jọ gbọ́ra wáyé lórí a gbọ́dọ̀ kalẹ̀ kádàmà pé eléyìí wa kò sí eléyìí lẹ́nu wa ni ò kò sí. àwẹ̀ wo sọ tó bá sọ fún wa pé àwẹ̀ téèyàn dáyàn fún rẹ̀ ti ń gbà lọ́lọ́hùn fẹ́ fi haidọ̀ gbà kódà ọba ti tó sì lọ́rùn fún ọ ṣùgbọ́n a lè sọ fún ọ pé in tó ń gbà láwẹ̀ náà ọkọ̀ ìtọ́ tí ń pè láwẹ̀ tó bá sínú ìsìláhà àsáwùmù fil islam ìta ń pè láwẹ̀ nínú islam wa ọláwẹ̀ náà ni ọ̀tọ̀ tó bá sí wa yìí mo ní kò sí ṣe ń bẹ̀ tí lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn ni ọlọ́run subhanahu wa ta'ala ó ní wa man kana minkum marida àwọn aláṣàfà nínú àyà àti ànàná min ayyamin ọlọ́ni tí ọlọ́run sọ pé ẹni bá ń ṣe ọwà lórí ìrìn àjò gbangba mi ọlọ́run kọ ẹni tí ń ṣe haidọ̀ hmm. ọlọ́dà yóò là ń pè ní tahriru mahal aniza aniza tábàjọ gbà bẹ́ẹ̀ wípọ́ lòun ọ̀dà pẹ̀lú tí ń ṣe haidọ̀ ẹ̀wá jájọ padà sí mo wá ń pé ta lẹni tọ́lọ́hún fi ayàtẹ̀ kí òun rán sẹ́sí ọlọ́nàbíwá Muhammad wa bá àtùjọ pàdé lórí ètò yìí lọ́la pẹ̀lú yọ̀ǹdọ̀ lọ ẹ jẹ́ ká tó ń wa ká gbọ́bi tá a jọ bá ọ̀rọ̀ já kí wá ní ọ̀rọ̀ tiwa àmọ̀ yànnálẹ̀ àbí ọlọ́run fún àwọn àlùfáà wa tí wọ́n ti sí àlùbáríkà yìí sára wa àwọn tí wọ́n wà nínú ìlú yìí ni àtàwọn tí wọ́n wà lẹ́yìn odi ẹtú ti báàlì kíámà ẹni tí ń bẹ láyé nù wọn ájèrè púpọ̀ lára yín látara tí ọlọ́run ní kí arígbà lára yín nímà ọba tí ó wá ń ṣe orí yín báyìí ọlọ́mọjọ́ bàjẹ́. àmín. gbogbo àyè tẹ́nu kọ̀ọ̀kan yẹn àlùfáà wá wà ọlọ́run lé kọ̀ọ̀kan yẹn. àmín. ẹ̀rọ wà láyé sìkì ayé fún. àmín. àtọ́ wà láyé kìí àmà bani sìkì ayé fún. àmín ya. subhana rabbika rabbil izzati. ukita albuwaiba bi ilmin wali la arifi nabihi àríṣàdì dáná bí màkọ́ ma tí ló ń lò mìkìlá akọ́